آله وأصحابه أجمعين آمين atún kí ẹ̀yin ìgbà ẹ̀fẹ́ àdìjọkọ ojúmọ́ kàbọ̀ sórí ọ̀sẹ̀ ìpín ìkan tí a kò ní àlẹ́ sípò òkú Islam nínú oṣù alápọ̀nlé Ramadan òun náà ni àti wàbá àbíọ́lá fún àtàlá kọ́ jẹ́ kí ẹ̀yin oníkàlùkù àkọ́jọ rí ẹ̀ ayọ́ àtàlàfíà kó fi san alẹ́sùn rẹ̀ láyé àti ní àlùkù àmọ́ kó jẹ́ kí ẹ̀yin wa kó ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé bí ibùn láyé ṣe mọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìtọ̀bílẹ̀ ti ṣe àbùsírò sọ̀rọ̀fùdín gbọ́débọ̀ rọ́jí habibahumullahu ọ̀rọ̀ àti wọ́n jẹ́ aláṣẹ àti ìgbàsílẹ̀ medina center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú ìgbọ́nsọ̀ ayọ́kùnlá ṣe ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè náà kó tí màá fọ́ máa mú wa wọ́n ní ṣe níbi ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá bá wa ṣe wọ́n ní àgbọ̀ èrò tí ìyá àwọn dáadáa àwọn wá fẹ́ tún béèrè ìgbésẹ̀ àlè máa wí bismillahir rahmanir rahim ní ìbẹ̀rẹ̀ àwọn sórọ́tù ìfàtíhà tàbá ń ké lórí sọ́lá àti àwọn súrà tàbá tún fẹ́ ké lẹ́yìn sórọ́tù ìfàtíhà lórí àwọn sàràwà tiwa wọ́n ní nínú mímá ṣe kìyàmù lẹ́yìn àti sọ́látù tàwí nínú oṣù alápọ̀nlé Ramadan wípé èwo ló lóore jùlọ bákan náà wọ́n ní ṣé infact òun náà ni àsìkò tí àlùfájà rí ń yọ ni àbí ó yàtọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول يوادي فيها يقال نبو محمد صلى الله عليه وآله وسلم tí wọ́n bá ń ṣe sọ̀dá níbi tí wọ́n ti ń ka kí ó jákè ànábì kì í ka fatiha kò ṣe bísímìláhì kò ké jákè àwọn àbìkan wà táwọn ẹgbà wa wá ipò wí sókè ṣùgbọ́n àwọn ẹgbà wa tó pọ̀ jù wọ́n sọ pé kò wí sókè ìdí ni táwọn olùmọ̀ fi so méjèèjì pọ̀ pé a máa ṣe bísímìláhì rahman rahim ṣáájú fatiha tá a máa ń ké nínú sọ̀dá ṣùgbọ́n ibi tá a máa ti ń ka kí ó sókè jẹ́jẹ́ láàmà wí bisimilahi rahman rahim èyí tó túmọ̀ sí wípé láti lè bá a bọ́ lọ́wọ́ ṣé ara fatiha ni àbí ìsara fatiha a máa wí ṣùgbọ́n ní jẹ́jẹ́ wọ́n ní nínú káwọn máa ṣe sọ́látù tarawih àti kìyàmù lẹ́yìn nínú ramadan èwo ni èyí tó lọ́lá jù méjèèjì ló ṣùgbọ́n tó bá rí pé ẹ lè máa jí lóru tẹ́ máa ṣe kìyàmù lẹ́yìn lẹ́yìn kan nínú ilé yín ọlọ́lá ju kẹsẹ̀ sọ̀lá ti tarawih ìfìlà ní mọ́ṣáláṣí ṣùgbọ́n nígbà tó ti máa ń pé ọ̀pọ̀lọpọ̀ oorun kò lè jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ sí ẹni tó bá rí i ṣe gan kò ní farabalẹ̀ ṣe tó kẹsẹ̀ lẹ́yìn ìmáàmù mọ́ṣáláṣí kí ọjà nǹkan tó ti dáa jù wọ́n ní ṣé al-imsak òun náà ni àkókò ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni èdè lárúbáwá lè sọ yìí ìyẹn ni kí àsìkò tó ti bẹ̀rẹ̀ sí ní kẹnuró ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé tálífàjà ti yọ títí ìgbà wo làwọn ọ̀dà sáré jíjẹ dúró dà ti rí pé àlùfájà rí yọ ó ti dé ìwà kíkẹ́ jẹun kankan ṣùgbọ́n kó tó di pé àlùfájà yàn yọ iná là ti fẹ́ kó wọ́n bi sọ̀hábé léèrè irú àlàfo tí máa bẹ láàrin ìgbà tá nàfi ti dásàrì dúró sígbà tá alifájàre ọyọ ó ní ntótó ń dáfíkà àádọ́ta sọ́gọ́rùn àyà àádọ́ta sọ́gọ́rùn àyà a sì mọ̀ pé àyà kúrú jura wọn lọ torí ìdè eléyìí báyìí kẹ́ ẹ ti síwọ́ oúnjẹ kẹ́ ẹ ti pọ́ tì kó tó ti pàlùfájàre yọ òun náà nìkan tó yẹ kẹ́ ẹ mójútó ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ bá tètè jí tí ẹ bá ti jẹ oúnjẹ débi wípé àlùfáàjà rí yọ òtítọ́ ẹlẹ́yìn ìjà bó ṣe jẹ. zero eight zero eight five six seven seven seven six six zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six. orí nọ́mbà táwa kan nàìjíríà lè máa fi tò fáwọn tó ń bẹ nílẹ̀ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà tí olùdarí tẹlẹ máa fi tìwọlé láti béèrè ìbéèrè kan sí èkejì ah, wọ́n fi àtẹ̀jíṣẹ́ eléyìí ránṣẹ́ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ láti máa kọ ọkọ fún ọmọ tàbí kí láti máa kọ ọkọ fún ọmọ tàbí kí ó máa fẹ́ eléyìí ò ṣùgbọ́n èyí tó náà ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí wọ́n máa bá obìnrin kọ ọkọ náà. alhamdulilayi ẹ̀yin kọ́ lẹ kọyín kọ́ lẹ bá fẹ́ ọkọ báwo lẹ ṣe wá fẹ́ ní agbára láti bá kọ ọkọ ọmọ tó bá ti wọlé ọkọ bàbá lè fi lọ́kọ ni bàbá ò lè kọ fọ́kọ rẹ̀ bàbá ọkọ gan kò lè kọ ìyàwó ọmọ báwo wá ni tí ó fi wá jẹ́ pé àwọn ọmọ kọ báwo wá ni táwọn ọmọ wa fẹ́ ṣe nǹkan tó ṣe pé kò sí fún wa ẹni ò sí fún wa a sì lè máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ní máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ lẹ́yìn ìgbà tó ń bá wọlé ọkọ àwọn ìṣẹ̀lẹ̀ míì ó lè jẹ́ ètò sọ pé kò dùn mọ́ àwọn òbí ọmọbìnrin wọ́n wá pé àwọn ọkọ̀ fọkọ rẹ̀ wọ́n wá lọ fi tipátìkùkù wọ́n fi lọ mọ́ ọmọ kúrò nílé ọkọ tó bá wá mú kúrò nílé ọkọ wọ́n bá gbé lọ jìnnàjìnnà gbogbo bí wọ́n ṣe wá ń gbìyànjú láti pe àwọn bàbá màmá ìyàwó ìyàwó lẹ gbé kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ kí ni a fẹ́ ṣe sí báyìí wọ́n sọ pé níta bá rí ọ ṣe sí àwọn ti mọ ọmọ tàwọn kò bẹ̀. ṣé báwọn fílẹ̀ fún yín lẹ fi rí fẹ́ ní táwọn láwọn fílẹ̀ fún yín tẹ fẹ́ àwọn ò fílẹ̀ mọ́. àyìnbá nípa ẹ̀sìn ó lágbára gan o ìyàwó tẹ́ ti fi lọ́kọ kò sí fún bàbá rẹ̀ mọ́ láyé láti rí pé òun fẹ́ bá a kọ́kọ́ kódà tá a bá ríran rí i pé ọkọ ń fìyà jẹ kò yẹ kọ́ mọ́ sẹ́kù lọ́dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ là á bòsìkà ni. tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ lẹ̀ ni tí ọba wa gbọ ìgbà náà láti sọ fọmọ akẹ́kọ̀ọ́ bọ̀ dànù so àmọ́ pé àwa láwa bá kọ́kọ́ kò sí náà nǹkan tó dà wọn sọ fún wa nípa àwọn àṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ wípé ọmọbìnrin ìgbà tó lọ́kọ sí tó ẹ̀wù máńbé kan ní wọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́bẹ̀rẹ̀ sí ni wọ̀ jìlbáàbù orí jìlbáàbù ló wà òun náà ló pinnu sọ fọ́kọ pé òun fẹ́ máa bójú ọkọ sì ń sọ fún pé sí ò ti yá jù hmm. wọ́n sá ní n tó wù òun tọ́ ọkọ náà sì bá fọwọ́ sí gbogbo àwọn èròjà tó bùkátà láti máa lò láti fi máa bójú ọkọ rà fún ṣàdédé ni àwọn òbí ọmọbìnrin ni láwọn fẹ́ rọ́ọ̀mọ àwọn tọ́ pàtí ó délé bóyá kò tiẹ̀ bá wọn pàdé wọn sí ń lé ṣùgbọ́n ọmọ tí wọ́n bá òun sá kó o rò ó tún bù ma hmm. so nígbà tí àwọn gbọ́pọ̀ mọ àwọn o ó ti di báyìí báyìí báyìí báyìí o àwọn ò ṣe mí ni wọn ò ṣe méjì wọn ò tiẹ̀ bọ́kọ sọ̀rọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ bó lẹ ti ṣe báwọn bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe ẹ̀gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni hmm. wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹ̀yin kún tó ṣẹ̀ṣì lédè kúkúrú ń sá lọ mọ́mọ́ kó lé ọkọ hmm. ẹ̀yin tí wàá di nǹkan tó ṣe é pé wọn à láǹfààní láti rí ìyàwó rẹ̀ mọ́tọmọ́tọmọ bẹ́ẹ̀ sì ni tẹ bá gbà ìyàwó rẹ̀ nítorí kọ́ bàjọ́ lẹ̀ ẹ̀ sá lè gbọ́ ọmọ rẹ̀ hmm. ṣèbá ọmọ tí yín lẹ́yìn ti gba hmm. ọmọ tí ọkọ náà wà lọ́wọ́ ìyàwó ẹ̀ tó hmm. bẹ́ẹ̀ bá fọ ọmọ ọmọ yín ẹ fọmọ fún ẹni tó náà lọ́mọ torí délé ẹ mẹ́jọ á máa bàdúkọ àwọn ọmọ wa jẹ́ ló kọ́ mọ fẹ́ràn rẹ̀ mọ fẹ́ràn rẹ̀ síbẹ̀ wà láyé lẹ́ fi rí nínú sàárè yìí tẹ bá gbọ́ pé ọmọ yín ti ń bojú fẹ́ bínú wa ni tó <laughs> ìkànnìkéyàn gbẹ̀sìn kan máa mà nípa rẹ̀ torí pé ó gbẹ̀sìn gbòfin máa yún ó tún dínà ẹ̀sìn tí wọ́n gbà gangan wọn máa ń parí torí pé tí wọ́n bá máa ń parí nígbà tí wọ́n sọ fún wọn lágbá ah, èmi ọ̀gbọ́n òfin rẹ̀ òfin rẹ̀ ń ti le jù ọ́ hmm. wọn ò máa ń parí rárá so eléyìí bá lọ́kàn jẹ́ púpọ̀ náà. zero zero eight five six seven seven seven two six plus three three four eight zero eight three two nine three eight nine six eléyìí ó náà ní àwọn nọ́mbà tó ní wọn fi wọlé béèrè ìbéèrè kan sí ìkejì ẹ jẹ́ kí n mú ìbéèrè léyìí wọ́n ní ẹni tó jẹ́ pé ó ti ní pàtó déètì tí wọ́n máa ń yọ zakat lọ́dọọdún wípé ṣé àwọn lè yọ zakat yẹn lọ́sẹ̀ yìí kí déètì ọjọ́ náà tó pé ní zakat tó jẹ́ ti júwẹ́rì tí ìṣètò wọ́n gbogbo zakat lọ́kùnrin gbọ́dọ̀ bá ti lásìkò pàtó tá a máa yọ àsìkò náà la gbọ́dọ̀ yọ tọba yọ kó tó di pásítọ̀ yẹn pé pẹ̀lú ọjọ́ péréte díẹ̀ kò sí nǹkan tó burú mu. zero eight zero eight five six seven seven seven six six zero eight zero eight five six seven seven seven six six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà tó ń jábí tálímà tó ti wọlé béèrè ìbéèrè kan sí èkejì ẹ lórúkọ yín o wàlẹ́gùn sàlámù wàhùnsùnlá ṣùgbọ́n tó kọ́ ní rẹ̀ tí ń pè láti tèrè ìbéèrè yìí Mm-hmm. Ó máa ń rọ̀ sí ọkọ ẹ̀ pé àkókò tí òun lè máa òun lè máa fún àwọn èèyàn ní oúnjẹ ní sáyà ni. Sọ́ọ́dí dàrú. Kò sígbà tí yẹn ti sọ̀rọ̀ àti òmò. Ṣùgbọ́n ẹni tó ṣe pé ọ́lsà ní ìdálàmù, ọ́lsà ò sínú àárẹ̀ tá a lè ti torí rẹ̀ sọ wípé á fún aláìní lóúnjẹ dípò ṣùyàmù. Torí délé ẹ̀kọ́ iye ọjọ́ tẹ̀ bá fi ṣe ṣùyàmù ní gbogbo ẹlẹ́sàn padà. ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ ṣe sàrà lásán ṣe nítorí paul samba ndị dà yín láàmú kò sígbà tẹ́yìn ṣe sàrà tó ṣe sàrà ẹ bá fúnyàn lóúnjẹ sínú ẹ bá lóúnjẹ mọ̀ pé ní oṣù Ramadan oṣù tó ṣe pé àánú máa ń sọ̀kalẹ̀ púpọ̀ ni púpọ̀ nínú àwọn ẹni tó ní ń owó wọn láì rí gbogbo wọn náà ni wọ́n jáde wọ́n máa kó wọn náà fẹ́ sàánú lóṣù Ramadan yìí ká tó wá gbogbo nǹkan tá a bá fi ṣe dáadáa á gbẹ̀san rẹ̀ ní gbogbo ìgbà tá a bá ṣe bẹ́ẹ̀ àdìpẹ̀lẹ̀ ẹ̀san sì máa ń bẹ fún yàn látàrí ọlá ńlá tí ń bẹ fákòókò tó yàn ṣe dáadáa nínú rẹ̀. Hello, Rubayo. Hello, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ajigbe. Ìbéèrè yìí. ẹni tó lóyún kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti ẹni tó lóyún gbogbo wọn náà ni síyàmù bẹ lórí wọn ṣùgbọ́n tí wọ́n bá mọ̀ pé látàrí oyún tó ní àbọ̀mọ́ tó ń fún láyà kò lè rọrùn fún ọ láti ṣe síyàmù kò sí nǹkan tó burú kọ́ pàjẹ́ ṣùgbọ́n iye ọjọ́ tó o bá fi ṣe ọ̀sán padà lẹ́yìn Ramadan eléyìí ló fi Allah ìyàtọ̀ tún bẹ láàrin ẹni tó ti torí ìbẹ̀rù lórí ara rẹ̀ hmm. tí ò ṣe sùyàm èèyàn aboyún àbẹ́ni tó pé ìbẹ̀rù lórí oyún tó ní kí nǹkan kan má sọmọ ìyẹn ò ṣe ṣe sùyàm bẹ́ẹ̀ náà lẹni tí ń re mọ́ tó pé ìbẹ̀rù tó ní lórí ara rẹ̀ ni kó wọn má lọ ṣèṣe àbí ìbẹ̀rù tó ní lórí ọmọ ni kó wọn má lọ ṣèṣe ìyàtọ̀ wà láàrin méjèèjì gbogbo ẹni tó bá pé torí ìtara rẹ̀ ti ń bẹ̀rù ni iye ọjọ́ tó bá jẹ náà nìkan ni ó san padà ṣùgbọ́n ẹni tó bá pé torí ìtọ́mọ tó lóyún torí ìtọ́mọ tí ń rè ní òṣèṣe sòyàm yóò san iye ọjọ́ ń padà pẹ̀lú ìtanràn fífún aláìní lóúnjẹ fún ọjọ́ kọ̀ọ̀kan tí ó san padà tó o bá lò fún ṣẹ̀ríà àṣìṣọ. ìdílé àti ìmọ̀ àfẹ́lẹ́ ṣe ẹ lórúkọ yín o. Wa alaikum assalam wa rahmatullahi ọgbẹ́ni ẹ̀sìn gbé. Láti ṣàkí ìbéèrè yín pápá àpàṣà. Ìbéèrè mi ni pé àwọn tẹ̀síwájú láti wà bẹ́ àbá wà abẹ́ẹ̀dìdì láti orí bí ìjúde lọ sókè. Mm-hmm. Ìbí láti lélẹ̀ láti sọ ni àbí ìkàbá sókè láti orí ìtẹ̀síwájú wa. Gbogbo àwọn Allahu Akbar tá ń ṣe nínú sọ́lẹ́ yàtọ̀ sí talákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ ṣe tá a fi bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti wa eléyìí tá à ń pè ní takbiratul intiqal à ń fẹ́ kó jẹ́ pé ńgbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní gbé ara kúrò nípò tẹ́ wà lọ sípò tẹ́ ń lọ ilẹ̀ tí ma ṣe Allahu akbar ẹ̀rọ anídákẹ́ ìgbà tẹ́ bá dépò tẹ́ ń lọ tán pin bí ẹni tí ń lọ sí rúkú òní láti dúró láti ma ṣe Allahu akbar tá a bá ti gbọ́ tẹ́ dákẹ́ ẹ̀ ti rúkú tán ni ètò túmọ̀ sí pé tó wá pé máa mú làwa tá a tò lẹ́yìn yín ìgbà tá a tó gbọ́ pé dákẹ́ làwọn ò tó lọ sí rúkọ̀ hmm. nítorí kọ́ mọ́ bàjẹ́ pàǹsẹ̀ dọ́gba pẹ̀lú yín àbá gbáwájú yín eléyìí tó túmọ̀ sí wípé àwọn Allahu Akbar yẹn òun sọ fún wa bẹ́ẹ̀ ti ṣe ń gbéra hmm. lọ síbi tí iṣẹ́ kàn hmm. àti bẹ́ẹ̀ ṣe ń gbéra kúrò níbi tẹ́ wà wá síbi tí iṣẹ́ kàn torí rẹ̀ imam àtẹni tí ń dá sọ láti ṣe Allahu akbar wọn yún yóò ṣe déédéé pẹ̀lú bí wọ́n ti ṣe ń gbéra hmm. bẹ́ẹ̀ náà lẹni tó wà lẹ́yìn máa tó náà máa ṣe Allahu akbar òun náà máa ṣe bá iṣẹ́ tí ń ṣe mú mi. Hello, o. Hello. Wa alaikum salaam wa láti ìṣẹ́yìn ìbéèrè yín pápápá ẹ bá wa gbọ́n sókè díẹ̀ sí. nípa gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run nípa àbúrásù tẹ̀sí gbogbo táwọn kan sọ̀rọ̀ pé alẹ́sọ̀rọ̀ àbúrà wọ́n yẹn lẹ́sọ̀rọ̀ àbúrà àbúrásù tẹ̀sí ti ṣe rákà lẹ́wọ̀n. àwọn á mhm. ní kábíyàn náà ṣe pé ṣé sọ̀rọ̀ tẹ̀sí yẹn ṣe ọ̀tọ̀ sí àdéhìí ọtí wà sọ̀hà òun náà láti kábíyàn. tọ̀tọ̀ àdéhìí rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ẹ̀dẹ̀gbẹ́gbẹ́ ìjọ́wọ́sí ó ní àdéhìí tó mọ́ bọ́ọ̀ àdéhìí tí wọ́n parọ́ rẹ̀ má nàbì sallallahu alaihi wasallam so ń bẹ nu bí tí abọ́ ọ̀rọ̀ dé lórí tí wàá wà Bughyatul Najati wal Falah so àti sọ wípé àdéhìí yẹn àwọn àti ìparí ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tó dọ́gba jù ní pé kò ń tẹ́ salatu tasbih àwọn náfìlà pọ̀ nínú Islam oníkẹ́ mójútó àwọn èyí tó ṣe pẹ́ẹ́lí tó mú wọn wá kọ̀lẹ́gbàmbákan nínú nípa sógúnrégé àbí ògúnrégé ògúnrégé àwọn eléyàn ní kí ẹ mójútó kì í ṣe ti sọ̀látù tasbih náà. ìfẹ́kùn lọ́kàn ṣe wọ́n tún fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ síbí wọ́n ní ah, tí lọ́kọ àtìyàwó tán bá ní ìbálòpọ̀ láàrin ara wọn ní òru tí wọ́n wá gbàgbé láti wẹ ìwẹ̀ tó yẹ kí wọ́n wẹ̀ ṣáájú kí àlùfájàre tó yọ ǹjẹ́ síyàmù wọn tí ó lálàáfíà bí. alhamdulillah irú rẹ̀ ṣẹlẹ̀ sọ́kàn àwọn sàhábà ẹ wá ṣe béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ní irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn náà tó ṣe pé àwọn ní ìbálòpọ̀ àwọn àní jí àfi tá àlùfáàjà rí bá yọ àwọn ò sì lọ wẹ̀ àwọn máa bá ṣèyàmù àwọn lọ ní pẹrẹwu èyí tó túmọ̀ sí pé kó tó di pé sùn lálẹ́ ẹ ti dàníyàn pẹ̀sẹ̀ ṣèyàmù tọ́lá ẹni ọ̀bá dàníyàn kọ̀bá àmọ́tẹ̀ ní jánábà lára kò sí bí ó ṣẹ̀ṣẹ̀ ṣèyàmù àmọ́ táyìn bá ti dàníyàn pé ṣoṣo yam jánábà tẹ bá jíun kò pé kẹ́ ẹ má ṣoṣo yam nítorí pé jánábà ń bẹ lára mi kò dí àníyàn lọ́wọ́ ntí wẹ̀wẹ̀ jánábà kò pé káníyàn rẹ ọmọ mu gbàtí èsì pé sọlá ti lọ fẹ́ fi. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four. 8083293890 plus two three four eight zero eight three two nine three eight nine six. Uh, wọ́n ní ẹlẹ́kùn tí èélà obìnrin tó bá kẹ́gùn sí mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan alápọ̀nlé wọ́n ní kí ni àwọn yóò máa ṣe gẹ́gẹ́ bí obìnrin lásìkò yìí. ìwà bíi pé máa ṣe ń jojúmọ́ náà ni tí nǹkan oṣù rẹ̀ bá wọ̀ ọ̀gbọ́dọ̀ kí Al-Qur'an kò gbọ́dọ̀ ṣe sọlá kò sì gbọ́dọ̀ ṣe siyam ṣùgbọ́n ni máa ṣe rántí Allah kó máa ṣàwọn azkar eléyìí tó ṣe pé ọwọ́ alátọ́tà nàbà Muhammad sallallahu alayhi wa sallam rántí pé Allah tó ní kí àsìkò mẹ́wàá gbẹ̀yìn àbásìkò yòówù kọjá àsìkò ọlọ́lá òun náà lọ kádàrá pé nǹkan kan ló mú nǹkan kan kó ṣẹlẹ̀ sí wọ́n tí máa ṣẹlẹ̀ sáwọn obìnrin àwọn obìnrin tó bá gbádùn tìrú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí wọn náà ló sọ pé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí ọ̀gbọ́dọ̀ sí nǹkan báyìí ọ̀gbọ́dọ̀ sí nǹkan báyìí ọ̀gbọ́dọ̀ sí nǹkan báyìí òfin rẹ̀ náà lọ tẹ̀lé torí di eléyìí bá ó lè fún ọ ládà tó ń ta ìṣe nǹkan kan. àgbọ̀nyìn o láti èkó kí ni ìbéèrè yín láti Oǹdó kí ni ìbéèrè yín. ẹ̀dàkùn àgbọ́ yí dáadáa ẹbá gbọ́n sókè dáadáa ẹ̀dàkùn wọ́n ti wọ́n ti ìbéèrè yìí ọ̀yà mhm. hello látọ̀dọ̀ yìí ní àtijọ́ nǹkan máa nẹ́tíwọ̀kì ló mú un dúró kò kọ́ọ̀tù àmọ́ ojú òpó ìyẹn ọ̀já gẹ̀rẹ́gẹ̀ mọ́ ẹ lè gbìyànjú ẹ̀ padà zero zero eight five six seven seven seven two six four six three five zero eight three two nine three eight nine six wọ́n ní tí a bá ń ṣe sọ̀lá ọ̀dà ẹ ká mọ̀ ìgbélé ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatulah. Ọba ni a ti ń pè. Kí ni ìbéèrè yìí? ó lè fún. ẹ̀lọ́ kílẹ̀ lọ́lọ́ tó fi sára ewé ọ̀dà tó ti yé. alhamdulilayi ẹ̀rọ kí mùsùlùmí kó jẹ́ pé ahọ́n rẹ̀ kò yẹ kò gbò níbi mímọ́ fi ṣèrántí Allah ní gbogbo gbà nígbà tí arákùnrin kan tí wọ́n bá nàbì sallallahu alaihi wasallam ó ní àwọn òfin tí Allah ṣe nínú Islam ó ti pọ̀ jù fún un fa'allimni shay'an àtẹ̀sẹ́bẹ̀fẹ̀ bẹ́ẹ̀ torí náà kọ́ mi ní nǹkan kan tẹ́mi náà máa dìrọ̀ mọ́ ànábìnrin láyé záàlù lè sáà nùkà rọ́ọ̀pì bá mẹ́mbìkìrìlà má jẹ́ kí ahọ́n rẹ̀ yẹ kó gbó níbi kọ́lẹ̀ kó tutù sí ìrántí Allah eléyìí tó túmọ̀ sí pé ìjọsìn kan lọ́tọ̀ òun náà ní ká sì rántí Allah a sì lè ṣèrántí Allah lẹ́ni tó lálù a lè ṣèrántí rẹ̀ nígbà tá a lálù lópin ìgbà tó bá ṣe pé ìrántí tàǹfà hàn ṣe la fẹsẹ̀ kìí ṣe ìrántí pa fẹsẹ̀ sọ́lá kìí ṣe ṣe ìrántí pa fẹ́ kí alukur'ani gbé alukur'ani lọ́wọ́ ṣùgbọ́n tó bá pẹ́ tún fẹ́ fi alukur'ani kíké náà tá a fẹ́ fi ṣèrántí Allah láì gbé lọ́wọ́ a fẹ́ máa ké látara ń tá ti há kò sí òfin kan tó tún ní dandan gbọ́dọ̀ lálù àlà torí ẹ̀ irú ẹni tí ń ṣèrántí Allah lọ ewé ló fi nù dí só lè máa bá àdìkáàrù rẹ̀ lọ àbí ò lè máa bá lọ. nítọ́ta náà ní kọjá pé ìgbẹ́ òsèǹdì rẹ̀ nígbà tó ń ṣe àdìkáàrù ká sì fewé ká fi nù dí kò sínú tí máa jẹ́ ká rí màrà hmm. torí kò fi ìṣẹ̀rí àsọ pé nínú kó fòkúta nù dí àbí tó lè dípò òkúta àbí kò sì fomi kò fi tábà tó a sì mọ̀ pé wé kò sínú tí máa dípò òkúta òkúta tá a máa fi nù dí ọ̀gbẹ́ kò sì ní jẹ́ nǹkan tí ọmọ ayọ̀ àmọ́ pé ewé kèé ewé ò ní sí gbígbẹ so tó bá tiẹ̀ gbẹ ó lè jẹ́ ewé eléyìí tó ṣe pé tí ó bá yọ̀ ó lè jẹ́ ètò yìí tó lè bóyàn dì so nítorí délé gbogbo eléyàn sínú nǹkan tó dípò òkúta torí ẹ òkúta ló fi nùdí tó bá ti fọkúta nùdí àti ibi tó ti tọ̀ àti ibi tó fi yàgbẹ́ so lópin ìgbà tígbẹ́ ọba sí níbòmíì tó yàtọ̀ sí ojú ihò tígbẹ́ gbà jáde torí tó bá ti kọjú ojú ihò yẹn omi lọ gbọ́dọ̀ fi fọ mm. pẹ̀lú gbẹ̀ẹ́dì pẹ̀lú gbogbo eléyàn yóò da kó jẹ́ pé òfin àfikàrù yẹn lẹ́nà nígbà tó bá tó fọ ìgbẹ́ tó wà ń di rẹ̀ kó wá jẹ́ pé gbaná lọ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ àmọ́ tó o bá ṣe pẹ̀lú ìgbẹ́ tó wà ń di rẹ̀ kò túmọ̀ sí wípé nǹkan tó ṣe náà tó burú o torí pé òní jáná bàlára ànàbí sallallahu alaihi wa sallam ìṣèrántí Allah ó máa ń ṣe gbogbo gbà kódà tó ń ti jánaba alukur'ani ni ti jánaba bá wà lára naam. kan kí ni túmọ̀ ẹ̀ hàn kò yọ wa. kí ni túmọ̀ ẹ̀ àti ìgbàlérò. ọ̀hún kí ni túmọ̀ ẹ̀ hà tẹ̀ ẹ̀ hà. ṣùgbọ́n ẹ̀ lọ sọ pé ẹ̀ hà. ẹ̀ mọ̀ túmọ̀ Yorùbá tẹ̀ ń sọ. nísìnyí báyìí òfin ṣẹ̀ríyà sọ pé àwọn obìnrin kan gbalé wọn jókòó tí wọ́n bá wá jáde kúrò nílé wọn kí wọ́n wọṣọ wọn gbàgẹ̀rẹ̀ ètí ó ti àtòrí wá sí ìsàlẹ̀ pátápátá so ètò túmọ̀ sí pé gbalé rẹ jókòó gbogbo sẹ́rẹ̀ tó bá fẹ́ ṣe máa ṣe nù lé rẹ̀ ìgbà tó bá jáde wọ aṣọ rẹ gbàgẹ̀rẹ̀ tí ó ti àtòrí wá sí ìsàlẹ̀ ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yadnina 'alayhinna min jalabibihinna. ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما قلوا أزتوا إن وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى أنا أقبلين جوكم ẹ̀rọ ti jẹ́ ni tí wọ́n máa fò jáde tí wọ́n máa gbọ́lá jáde gbọ́lá hàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa jáde gbọ́lá hàn gbọ́sọ̀ hàn láyé ojú dúdú. torí ẹ̀ sẹ́rí gbólóhùn pé ẹ̀hà yùn yorùbá tí ò dáa ni hmm. yorùbá tí ò dáa ni so nítorí pé àwọn ọ̀tá islam kọ́dà náà àwọn mùsùlùmí gan tó ṣe pé wọn ò fẹ́ òfin ẹ̀sìn islam wọn kórìíra rẹ̀ hmm. so wọn sọ pé ah, àgbà táwọn obìnrin ṣe ọ̀daràn kí lè há wọn sí hmm. so àkọ́kọ́ òfin Allah èdè yorùbá tẹ̀yìn lónìí kì í ṣe pé gbólóhùn tí Allah lónìí alukur'an ní ti ẹ̀ há wọn ẹ̀yin lẹ fẹ́ túmọ̀ nítorí wa wí olúwa ni wọ́n kọ́rin náà fi ibùyọ̀ òtí ẹgbàálẹ̀ yín joko nítorí yẹn sọ ni pé ẹ fẹ́ kan ẹ wá mú yẹn máa joko lé so gbogbo iṣẹ́ ti ń se ń ṣe lábẹ́lé títẹ bá fẹ́ lómi kó wọn máa jáde síta kọjá ta so ẹnì pé yorùbá ọ̀hàn dáadáa àwọn kan lọ kọ̀kọ́ kúkọ síbi ìtumọ̀ àlàyé alukur'ani yorùbá ní hmm. kí tán ha obìnrin. pé àwọn ẹni tí olúwa ní kí wọ́n há àwọn ẹni tí wọ́n bá ṣe zì náà ni. nítorí pé olúwa sọ pé wàlàdáni yàtìyànìhì wàlàdáni yàtìyànìhì wàlàdáni yàtìyànìhì wàlàdáni yàtìyànìhì màmínkùn فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت هو يجعل الله لهن سبيلا ما تقول له àwọn ẹni tó bá ṣe zina nínú àwọn obìnrin yín àtàwọn ọkùnrin àbáwọn obìnrin tó bá ṣe zina fa amsikuhunna fil buyut ẹ mú wọn mọ́lẹ̀ sínú lé so wọn á sọ pé àwọn obìnrin tó máa ṣe zina lolúwa ní kí wọn há ara wọn tí àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ ìsìn Islam tí wọ́n ń rí nínú àwọn nǹkan kọ́ sára alukur'ani kí wọ́n ní wọ́n túmọ̀ sí de yorùbá mi táwọn náà fún ọkọ onídìí àtúnyẹ̀wò. tó nítorí di eléyìí báyìí eléyìí ẹni tó dáràn níbẹ̀rẹ̀ sí islam sì tún nù nítorí pé olúwa sọ yìí pé famsikuhunna fil buyuti hatta yatawaffahunna al-mawtu aw yaj'ala Allahu lahunna sabila aw yaj'ala Allahu lahunna sabila ó wà nù súnà Nabi sallallahu alayhi wa sallam pé qad ja'ala Allahu lahunna sabila Allahu ti ṣe ọ̀nà àbáyọ fún wọn. ẹni tó bá jẹ́ adélébọ̀ tó bá ṣe zina ẹ sọ lóko títí tí ó fi kú ẹni tó bá sì jẹ́ ọmọge tó ṣe zina ẹ̀nà lẹ́gbọ́ ọgọ́rùn-ún tí má lé fọ́dún kan yọ àti má lé fọ́dún kan so eléyìí tí ó bá sì jẹ́ adélébọ̀ wọ́n sọ lóko títí tí ó fi kú olúwa ti ṣe ọ̀nà àbáyọ ni ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ó ní kí wọ́n mú wọn mọ́lẹ̀ sínú léni títí tí kò pa wọn hmm. àbí kó lu ọ́ àbáyọ ni so ṣùgbọ́n obìnrin ti ń tẹ̀lẹ́sìn tí ń tẹ̀lé àṣẹ Allah eléyìí ń kọ́ ni alukur'ani sọ ń parẹ́ ìgbà tí wọ́n mọ̀ pé ìyàwó tiẹ̀ ti játa ìyàwó tiẹ̀ ọ̀gbọ́rọ̀ ìyàwó tiẹ̀ kọ̀tẹ̀ lófin Allah ìwọ́n gán tọ́jọ́ pé ó lọ ń tẹ̀lé sọ̀sẹ́ mọ̀ pé ńgbà tí ẹni tó bá fira rẹ̀ sípò pé kò ọmọ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tó wáyé pé òun náà ń taako ìyàwó rẹ̀ náà ń taako àwọn èèyàn rẹ̀ ń taako so kò sì rí wọn túnṣe kò rárá rẹ̀ náà túnṣe yóò mọ wá wá wí láti sọ wípé ìgbàláyè káwọn ṣe bẹ́ẹ̀ wà hmm. torí táwọn bá tún wọ àyà kan hmm. àyà wò àyà wò ní dérò ń wò hmm. sọ ẹlẹ́rìn ẹjẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ ìyàwó yín tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹni kọ̀ọ̀kan máa jókòó sílé ẹ wá tún wá fẹ́ mi ẹni kọ̀ọ̀kan máa jáde ẹni náà bíra yín léèrè sáyẹn ìsàlábò sí wa sọ ẹlẹ́rìn ẹ̀ ṣèbéèrè là so ìtumọ̀ rẹ̀ ni pé bóyá ń tẹ́ ẹ ṣe lákọ̀ọ́kọ̀ so ìlànà tí wàá rí i pé tó bóyá èyí tí yọ wà ń bẹ ìyẹn jẹ́ wà fóbìnrin àmì eléyìí jẹ́ fún un ní àǹfààní kọ́ máa jáde bọ́ bá ṣe wù so ẹ̀yin náà tẹ́ bá ti gbọ́ yìí máa ń mọ̀ pé alábòsí ni ìsìláàmù ò sì gba àbòsí ọba jẹ́ lè máa mú ọ̀daràn ni ọ̀nà torí pé ẹ̀sìn islam tẹ́rí òun gangan ni ká ṣe dọ́gba gbogbo ṣíṣe dọ́gba ìgbà tẹ́sí islam sọ pé káwọn obìnrin jókòó kalẹ̀ kò túmọ̀ sí pé onípa má jáde rárá so ṣùgbọ́n nísìnyí ìgbà táwọn obìnrin jáde àwọn náà ń bá ọkùnrin fẹsẹ̀ wọn fẹ̀ hmm. àwọn náà ń bọ́kùnrin fagagbága síbẹ̀yìn náà lára tẹ́ ìbáṣe alábòsí àbá fọ́jú tó sì ti fọ́jú inú síbẹ̀yìn náà máa burú ti ń ṣẹlẹ̀ látàrí pé obìnrin jáde náà nísìnyí tọ́jú tó ń fẹsẹ̀ wọn fẹ́ ń bí iṣẹ́ ìbọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ náà wọ́n ti ẹbí ọ̀pọ̀lọpọ̀ náà nísìnyí lórí iṣẹ́ tó lòun ṣe iṣẹ́ tó lòun ṣe kò rówó ṣiṣẹ́ hmm. ó sì fẹ́ kí wọ́n lọ́wọ́ wọ́n fẹ́ yọ̀ ń lówó hmm. wọ́n sì ní yọ̀ ń hmm. ni ó ti bá wulẹ̀ lẹ́ẹ̀kan náà nítorí pé ọ̀fẹ́ gbẹ́gbẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àìmọye aburú àtàìdá iná ní so ẹ̀yin kọ́lẹ́ kọ́ Allah ní nǹkan tí yẹ ẹ̀yin kọ́ lẹ́ sọ fún pé n tó ṣe ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ẹlẹ́dàá yín tó dá yín oníkọ́ yín lọ́gbọ̀n ẹlẹ́dàá yín tó kọ́ yín onílà yín lóye onísọ fún pé tọ́tọ́ ni tí ọ̀tọ̀ ni so òfin tiẹ̀ tó ṣe tẹ́yìn bá tẹ̀lé ẹ̀yin láì sọ rírì tẹ́yìn bá wá kọ̀ láti tẹ̀lé ẹ̀yin lẹ́ẹ̀rí oríṣi aburú tí máa ń ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n bá ti tàpá sófin rẹ̀ ẹ̀yin náà sì ní sáláì máa rí àfikẹ́ máa dé mára nítorí pé gbogbo ẹni tó bá ṣe wípé látàrí pé mo ta kò fin Allah ní nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí mi nǹkan ní òtún jáde ní ọ̀sán pítọ̀ ẹ rí tí mo ṣàtakò fófin Allah ẹ wo bí tèmi ṣe burú tó yóò dé mara ni ó ti di sóònù ẹ̀kú so eléyìí túmọ̀ sí wípé òfin Allah kò ṣe má tẹ̀lé lópin ìgbà táwa bá gbára wa ní mùsùlùmí tí èyí ṣe pà ń tanra wa dànù nítorí pọ̀pọ̀lọpọ̀ fẹ́ wà lìjẹ́nà àmọ́ sẹ́tà àṣetà àfi gbogbo sẹ́lọ́wọ́ àṣe àfi sẹ́tà àfi wà lìjẹ́nà ìṣẹ́gbọ́sọ àwọn àlùjáná nílé bàbá rẹ̀ náà. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. Legacy Center of Excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination, the collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi iṣẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé Alimadina School pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ìgbó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn sáwọn aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary. Làyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnb òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn sáàmù sì dẹ́mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyí gbórí àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ̀rẹ̀ mọ́rẹ́mú alimadina school a ray of life easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICC devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papa bẹ́ẹ̀ area Ògbómọ̀ṣọ́ Arabic and Western Expression Program unlikely patterns in Islamic etiquette with the memorization of the glorious Quran and Hadith. This is Al Madina Schools at gmail.com or call 0032 85 0466 Al Madina Schools, South the area. Ah, this is Inspiring excellence every day. Ẹ lórúkọ نعم الحمد لله تقاتي أو تنبع الصمراء لا تبي أقوق الظهر àwẹ̀ Titi asur, maghrib òfin bá ìlálẹ́ ni wọ́n rántí pé ó yẹ káwọn ọ̀wẹ̀ tún ọ̀wẹ̀ ǹjẹ́ kí ni nǹkan ti ń bẹ lórí wọn àkọ́kọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé nu wọn dán bẹ́ẹ̀ wò torí pé nu ara pàǹsẹ̀ sùyàmù Ramadan òun náà ní kọ́kọ́ àti àwọn gbọ́dọ̀ tìǹà sí ìbálòpọ̀ tó bá pé gbà tí kì í ṣe ni wọ́n ní ìbálòpọ̀ báyẹn lọ́sàn wọ́n ti ṣe sọ̀láàtì làásùr sọ̀láàtì mọ́gìrìbà àti àṣà láì jẹ́ pé wọ́n wẹ̀ wọ́n fi jánábà ṣe sọ̀láà tó bá ti rántí wọ́n lọ wẹ̀ tó bá ti wá wẹ̀ tán gbogbo sọ̀láàtì ni wọ́n tún sí. ẹ jẹ́ kí n máa sọ alẹ́sípẹ́ mi ibi ìlà ìjà alá nínú oṣù alákùnrin Ramadan ta wà yìí àlùfíkò fìlẹ̀ Islam ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yóò máa wáyé ní ọjọ́ Wednesday Thursday Friday ọjọ́ Wednesday Thursday Friday lọ́jọ́ wednesday agogo mẹ́wàá àárọ̀ títí di mọ́kànlá àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ thursday agogo mẹ́wàá àbọ̀ àárọ̀ títí di mọ́kànlá àárọ̀ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá di ní ọjọ́ jumọ́ yóò tún máa wáyé ní aago mẹ́wàá títí di mọ́kànlá àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún aago mẹ́wàá àárọ̀ títí di mọ́kànlá àárọ̀ hello ẹ̀lò ẹ̀ ń bẹ lójú òkú ẹ̀ sọ̀rọ̀ ní o ẹ̀lò kọ yín o maaleykum salaam wa rahmatulah ọgbà ilẹ̀ tí ń pè pàápàá ẹ jẹ́ tí mo tó alẹ́ tí pé bí ìsìn láì sàálà ìdánilẹ́kọ̀ọ́ yóò mọ̀ wáyé ní alimadina center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní mọ́ṣáláṣí ńlá alimadina center pápá bẹ́ẹ̀dì nílùú Ògbómọ̀ṣọ́ nínú oṣù alápọ̀nlé Ramadan ti àwà yìí ìyẹ́dìnlá Allah yóò ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti máa wá láti àsìkò tábà ti ṣe sọ láti ilẹ̀ áṣírí ìtàtí tí yóò di sọlá tó fi di gẹ́gẹ́ tó sí sọlá tó lè náà bíi bí ìdìnlá ìjà ala ẹ lórúkọ yín o. hello hello kọ́ yín o sọ̀rọ̀ yìí lè sọ̀rọ̀ ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní ìjókòó tá a máa ń ṣe àbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí máa ń ṣe ní ìgbà tí a bá fẹ́ dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì àbí rákà ẹlẹ́ẹ̀kẹta ó jẹ́ pé a fi fi ibi àwọn ọmọ níkàwá fi mọ́ ilẹ̀ báyìí ǹjẹ́ ṣé ṣíṣe rẹ̀ tá a bá ń ṣe ó ní rárá kan bí àìṣe rẹ̀ ṣé ó sì ní ẹ̀ṣẹ̀ kan níbi ayẹ́kùnlá ṣe fẹ́ ló gbọ́ ní o. wàlẹ́gàn sọlá alhamdulillah ó bọ́n ibi ẹjí ń pè à ń gbọ́ yìí ó bọ́n ibi ẹjí ń pè à ń gbọ́ yìí ó bọ́n ibi o. ẹ̀yàn fún mi. ọ̀rẹ́ zero eight zero eight five six seven seven seven six six four two three four eight zero eight three two nine three eight nine six náà ṣe. ọkùnkọ ìjókòó tá à ń jókòó lẹ́yìn rọ́kà alákọ̀ọ́kọ́ ká tó lọ sí tẹ́lẹ̀ kejì lẹ́yìn rákà kẹta ká tó lọ sí tẹ́lẹ̀ kẹrin wọ́n pè ní jalsatul istiraha ìjókòó sinmi ìjókòó sinmi Ànábì sallallahu alaihi wasallam ó wà nù súnà pé máa ń jókòó bẹ́ẹ̀ sọ̀ká sì jókòó bẹ́ẹ̀ pẹ̀lú pé à ń tẹ̀lé ká Ànábì sallallahu alaihi wasallam ọ̀n bẹ́ẹ̀ nù kàtó sèkítà yẹrẹ bá sílẹ̀ kà máa ṣe pàápàá jùlọ fẹ́ni tí kì í ṣe ìmáàmù ṣùgbọ́n tẹ́yìn bá jẹ́ ìmáàmù abẹ́ni tó tò lẹ́yìn ìmáàmù kọ́ máa ṣe nítorí pé yóò mú kí ìyapa ọ̀sẹ̀lẹ̀ láàrin imam àtẹni tó tò lẹ́yìn rẹ̀ so báwo láti ṣe wá dìde ìgbà wa kan sọ pé tẹ́ bá dìde ẹ su ọwọ́ yín ní kókó ẹ fi bá bẹ́ẹ̀ dìde ìgbà wa tó pọ̀ jù kò sọ bẹ́ẹ̀ gbogbo bí ẹ̀ ń bá ṣe dìde kò sí tó burú mbẹ́. ìbéèrè mi. ìbéèrè mi lẹ́tọ̀ọ́ kí ọkùnrin ọkọ àti ìyàwó kí wọ́n súnmọ́ ara wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ sàáwù tán kó tó di wípé àsìkò sàáwù lọ. kò sí nǹkan tó burú lópin ìgbà tó bá sì kọ́ dá wọn lójú wípé àlùfájàre ò ti yọ kò sì súnmọ́ kọ́ yọ mọ́ àwọn lọ́wọ́ lópin ìgbà tó bá kú ti yọ tán bá dán wò wọ́n dáràn hmm. tó bá sì jẹ́ pọ́ hàn sí wọn pé kò súnmọ́ káwọn fi bá ntáwọn ń ṣe dópin kó tó di yọ ó yọ mọ́ lọ́wọ́ wọn gbọ́dọ̀ nítorí pé téèyàn bá súnmọ́ etí ibi tí wọ́n ní kó má súnmọ́ kò sígbà tí ò ní wọ bẹ̀ dẹ́múdẹ́mú torí délé ìka sọ̀rọ̀ ká kí ẹni tó ṣe pé a wà ṣe nǹkan tí ó mú a yàtọ̀ sílẹ̀ yẹn ó ṣe ìtaràn kó o bọ́kùn lọ́rùn ẹrú tó o bá rẹ́rú tó o bọ́kùn lọ́rùn rẹ̀ ó ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tó o bá lè ṣe léyìn ló tó wà kan kó o bọ́yàn kọta. wọ́n ní ṣe dandan ni fún obìnrin láti máa tó jẹ́jẹ́ ní pàápàá jùlọ àwọn ààyè ibi tí àti kéwú sókè tàbá ń ṣe sọ̀láàtì ní sọ̀láàtì ṣòro. àkọ́kọ́ kò sẹ́ni tó sọ wípé kóbìnrin ọkẹ́ ó jẹ́jẹ́ níbi tí wọ́n bá ti ní ká kí ó sókè nǹkan táwọn fòkànhá tí wọ́n ń sọ ni wípé tóbìnrin bá ń ka kí ó nínú sọ̀láàtì rẹ̀ níbi tá a ti ní ká kí ó sókè tí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sáti gbóhùn rẹ̀ bá wà ń bẹ̀ ní kọ́ rẹ̀ rẹ̀ sílẹ̀ àmọ́ táwọn ẹni tó ṣe pé wọ́n lè gbóhùn rẹ̀ bá wà ń bẹ̀ kò sẹ́ni tó ní kọ́ rẹ̀ hùn sílẹ̀ hmm. ẹ̀ sì rí i pé àìmọ̀ kan ni gbogbo obìnrin máa ń ṣe hmm. ọ wà nínú ilé òun ṣe sọ̀dá wọn nìkan lọ wà ń bẹ̀ bóyá ṣùbà bóyá sọ̀dáàtì Maghrib bóyá sọ̀dáàtì Ìṣá jẹ́jẹ́ ní ìtumọ̀ kàtí hmm. ìwọ nìkan ló sì wà nílé ìgbà míì àwọn ọmọ rẹ̀ nìkan ló wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ ìgbà míì ọkọ rẹ̀ nìkan ló wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ àbúrò tàbí ẹ̀gbọ́n rẹ̀ ló wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ bàbá rẹ̀ ló wà ń bẹ̀ kí ni tọ́ rẹ̀ ń sílẹ̀ sí ó gbóhùn sókè gẹ́gẹ́ bí gbogbo ọkùnrin náà ti ṣe máa ń gbóhùn sókè ń bẹ yẹn torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ ni pé sallu kama ra'aytumuni usalli kò sì ṣe ìyàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin ó ní ẹ máa ṣe sọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mò ń ṣe sọlá torí ìdí eléyìí báyìí àwọn fuqaha làwọn ń sọ pé tó bá wà níbi tí ọkùnrin tí èsẹni tó lẹ́tọ̀ọ́ sí ọ tàtàrà ohùn rẹ ti ń gbọ́ kó di pé fìtínà kan fẹ́ ṣẹlẹ̀ iná àfi ní kọ́ rẹ̀ ń sílẹ̀ ọ̀sánì kankan bẹ́ẹ̀ ń ka kí o jẹjẹ fíkì òwò lẹ̀ ń ka. Hello. Wa ìbéèrè yín. wọ́n bẹ̀rẹ̀ nípa bí ó ṣe jẹ́ obìnrin báwo ni kẹ̀lẹ̀bẹ̀ ṣe lè ba sùyàmù yẹn jẹ́ àtẹ lórí sọ láti náà tí èèyàn bá ṣe ṣe ìgbé kẹlẹ̀ mẹ́ẹ̀ sọ láti yẹn bá já ṣé èèyàn lọ tún àlùwà láti ní àbúyọ báwo ni ṣe ṣe àárẹ̀ yẹn. alhamdulilayi kẹlẹbẹ kì í ṣe tọ tó bá pé tọ ni kí là ń pè ń kẹlẹbẹ sí hmm. nítorí ẹ kò sẹ́ni tó ní kó a má gbé tọ mi nítorí tó bá ní ká má gbé tọ mi ó túmọ̀ sí pé wọ́n fẹ́ pa wá hmm. nítorí pé ìtọ́ yẹn yóò máa lọ yóò máa bọ̀ lẹ́nu hmm òun gámbẹ́nu tí mú kí sàmì ó ṣe ṣe hmm. torí ẹ̀ téèyàn bá sáré tẹ́lẹ̀ yẹn tó ní agbára débi pé ìtọ̀ ọ̀fẹ́ máa wá sẹ́nu má ẹ rí i pé àti mí kò ní fẹ́ rọrùn torí ó bùkátà láti máa mumi mumi mumi máa hmm. yóò fi pé tọ́ wa hmm. ṣùgbọ́n kẹ̀lẹ̀bẹ̀ ẹ mọ̀ pé wíwá kẹ̀lẹ̀bẹ̀ sọ́nà fún ó kéré sí wíwá ìtọ̀ torí rẹ̀ nǹkan tí wíwá rẹ̀ kéré òun nìdájọ́ mú yàtọ̀ sí ìtọ́pọ̀ hmm. bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà ti ṣe máa wá hmm. nígbà tó ṣe pé kò lè má wà so ṣẹ̀ríà ò fún ní ìdájọ́ kan àmọ́ nǹkan tó ní ìsìn rí kọjọ́ pé ìwọ ọlọ síbi kan ìṣinṣin bọ̀ ìṣinṣin hmm. bọ̀ a ní sọ pé kò fọ gbogbo ara rẹ̀ torí ìṣinṣin yẹn ti pọ̀ jù ìṣin ayọ̀ kan ló bọ̀ o sì rí pé orí ìgbẹ́ ló ti dìde ibẹ̀ ọ̀fọ̀ torí pé ìdààbọ̀ ọkọ̀ amúrú tẹ́sà wọ ìdà tẹ́sà àdọ̀ọ̀kọ̀